محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الثالث والعشرين وأربعمائة وعن جابر رضي الله عنه قال دخل رجل يوم الجمعة والنبي صلى الله عليه وآله وسلم يخطب فقال صليت قال لا قال قم فصل ركعتين متفق عليه وعن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم كان يقرأ في صلاة الجمعة سورة الجمعة والمنافقين رواه مسلم وله عن النعمان بن بشير رضي الله عنه قال كان يقرأ في العيدين وفي الجمعة بسبح اسم ربك الأعلى وهل أتاك حديث الغاشية وعن زيد بن أرقم رضي الله عنه قال صلى النبي صلى الله عليه وآله وسلم العيد ثم رخص في الجمعة ثم قال من شاء أن يصلي فليصلي رواه الخمسة إلا الترمذي وصححه ابن خزيمة وحديثي أنا دالوري إداجو تونسي قلو صلاة الجمعة حديثي على كوكو لوني أجي حديث جابر بن عبد الله رضي الله عنه ó ní arákùnrin kan wọnú masjid ní ọjọ́ jumu'a ní ìgbà tí anabi sallallahu alayhi wa sallam tí wọ́n ń bá khutuba lọ anabi wa sọ fún pé sallait àti sàlàyé lẹ́yìn hadith abdullahi bin abbas radiyallahu anhuma wala anabi sallallahu alayhi wa sallam. كان يقرأ في صلاة الجمعة سورة الجمعة والمنافقين كتانا ببانس صلاة الجمعة سورة مجيجي لمنكا سورة الجمعة أتي سورة المنافقين أسمع سورة كوا تمنكا ساجوي كنك جيوان òun náà ni suratul fatiha nígbà tó ṣe pé léyìí ti yé àwọn bùkátà ká tuntun wí má ìyẹn ni pé lẹ́yìn suratul fatiha wọ́n máa ń ka suratul jumu'ah ìrákà alákọ̀ọ́kọ́ wọ́n sì máa ń ka suratul munafiqin ìrákà ẹlẹ́ẹ̀kejì kí ẹni tí ó ń ṣe imam fún àwọn èèyàn ní sọláàtul jumu'a kó máa mójútó léyìí ó ń bẹ nínú súnà. ètò pé ká ṣe sọláàtul jumu'a ká ṣe kútùbà bíi wákàtí méjì mẹ́ta kó wá jẹ́ pé bàtà bá fẹ́ ṣe sọláàtul jumu'a akẹ́kọ̀ọ́ fatiha ni a sì fa àyà kan lé e. ilé tako ìlànà anabi sallallahu alayhi wa sallam àwọn súra tàbá gbọ́ pé mọ ń kà ní salatul jumu'ah sawa'un alimna almunasabata am jahilnaha yanbaghi al-iltizamu bima iltazama bih àmọ́ kí ló fà á màá tó fà á èyí tó yẹ ni pé ká sàmójútó pé ká máa ṣe bá nàbí sallallahu alayhi wa sallam ti ṣe ṣe. bó tilẹ̀ jẹ́ pé yawmul jumu'ah was-salatu salatul jumu'ah was-suratu suratul jumu'ah fal-munasabatu wadihah. ọjọ́ jumu'ah ni salatul jumu'ah ni súra tẹ́sí tún ní nǹkan bẹ́ẹ̀ náà kọ́ suratul jumu'ah ni gbogbo ẹ̀ jọra wọn. so eléyìí jẹ́ ti suratul jumu'ah. lẹ́yìn náà tá a bá wọ suratul jumu'ah. arikọlọ ń sàlàyé nínú rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe gbá nàbí sallallahu alaihi wasallam dìde láàrin àwọn aláìmọ̀kọ̀ màkà. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليه ويعلمهم الكتاب والحكمة كانوا من قبل ففي ضلال مبين الله تعالى في سورة الجمعة yìí kí tó ń bá lọ sí ìwà sílẹ̀ nínú àwọn ọmọ ẹ̀kọ́ màkà kọ́ máa jójú sí àtúnṣe ọlọ́sẹ̀ ìgbàgbọ́ ńlá àti mànáwa bó tilẹ̀ jẹ́ pé ìṣìnà tá a wà nínú rẹ̀ ṣáájú kọ́nà ọ̀bọ tó rán sí wa ìṣìnà tó hàn gbangba ni. nínú yìí ọlọ́wọ́n bá tún ṣe àpèjúwe ó fi àpèjúwe bú ó fi lélẹ̀ fún àwọn Yahud látàrí pé afúnwani táwọn èèyàn máa tara aró rẹ̀ sóríire ṣùgbọ́n lílo táwọn ń lò lílo tí wọ́n mú wọn sórí ibú ni. مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين ọlọ́run fi wọn wí kẹ́tẹ́kẹ́tẹ́ nítorí pé agbétìrà fún wa àni wọn máa kà kó wọn máa fi mànà àni wọn máa kà wọn máa fi tó àyè ṣe ṣùgbọ́n wọ́n yẹrí tìrà ṣubú dalẹ̀ wọ́n yẹra ọ̀tọ̀ ní tọkàn ọ̀tọ̀ ní tí wọ́n ń ṣe àpèjúwe wọn àdàgẹ́ bìí ti kẹ́tẹ́kẹ́tẹ́ tó ru ẹrù tìrà táwọn èèyàn ń karú rẹ̀ tí fi ń di ọ̀jọ̀gbọ́n tá ń karú rẹ̀ tí wọ́n fi ń di tó kórìí ọlọ́ni àpèjúwe bú làpèjúwe àwọn ẹni tí ń pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ̀ o àti pé báwo ni wọ́n náà ṣe rò sóòrò pé ọlọ́run fọ̀nà mọ́ àwọn alábòsí ni kò ní fọ̀nà mọ́ àwọn láéláé ọlọ́run tó wá pàkíyèsí pé àwọn yahood àwọn máa ń wúra wọn pé àwọn lè yàn gbogbo èèyàn yòókù kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́lọ́run dá wọn fáwọn wọ́n sọ bẹ́ẹ̀ nínú protokolati sadati sahayina ìwé kan ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn protocol àwọn àwọn yahood bí wọ́n ṣe ń wọlé ayé bí wọ́n ṣe ń wo gbogbo èèyàn tí ṣe yahood nínú rẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ pé gbogbo èèyàn yòókù tó lọ́n da kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́lọ́run fi wọ́n ṣe wọ́n sì sọ náà wọ́n sọ́kọ̀ anábìyà sallallahu lójú. lásìkò ìgbà tí wọ́n fura mọ̀ pé ó ṣeé ṣe kánábì ọ̀fẹ́ jà wọ́n lógun wọ́n kú sojú abẹ́ǹkò má jẹ́ kí ìjà tí ọba àwọn kòfàrù kúrẹ́ṣì jà àwọn ẹni tí ò nímọ̀ nípa ọgbọ́n àrékérekè bá àti ṣe jáyàn lógun tọ́ wa borí wọn mistakenly má tán jẹ́ o láti ronú pọ́ kọlù wájọ́ kan o torí tí ọba fi lé lọ́ọ́ dán wò pínrín àbí òye tí ọba fi lé lọ́ọ́ dán wò pínrín lata'lamanna annana nahnu an-nas yóò yí ọpá wa gan lèèyàn a ànábì àtàwọn èèyàn tiẹ̀ ń kọ́ ṣe ẹranko làwọn subhanallah báwọn ṣe máa ń wúra ọ̀nù páwọn lèèyàn èèyàn yókù kì í ṣèèyàn bẹ́ẹ̀ ni gbogbo olùjọ́ra ẹ̀ lójú gbogbo olùwò pé kò sí irun lórí aráyé apárí ni wọn onìkan ló ní irun lórí wọn ṣe máa fojú di gbogbo èèyàn nu a sì ti mọ̀ pé àfojú di ó ní bẹ̀rẹ̀ fìdírẹ́mi gẹ́gẹ́ bí ìgbéraga pé ti ṣe jẹ́ pò ní ìṣèpalẹ̀ máa fún parun. àwọn Yahud àwọn wò pé àwọn lẹni ọlọ́run níbòmíì. wọ́n ní nahnu abnaullahi wa ahibba'u àtàwọn àtàwọn nasara kálukú sọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni o sápò ọ̀pá o torí pé èrò orí kálukú wọn nípa kúfúrú tí wọ́n ń ṣe ó tún sọ̀tọ̀ọ̀tọ̀ bó tilẹ̀ jẹ́ pọ̀rọ̀ àìpé orí wọn a máa ọlọ́run á ní kí wọ́n sọ fún wa pé kí ló dé tọ́lọ́ máa ń fìyà jẹ wọn lórí ẹ̀ṣẹ̀ wọn ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀yin àyànfẹ́ ọlọ́run tí yà ń tún jẹ ọmọ ọlọ́run àyànfẹ́ ọlọ́run tí ń ru pọnpọ́n káyé ọmọ ọlọ́run àyànfẹ́ ọlọ́run tẹ̀sẹ̀ rẹ̀ là lẹ́yìn níbi gìgísẹ̀ tó là tó ṣe kí tọ́rọ́ bọ̀ ọmọ ọlọ́run àyànfẹ́ ọlọ́run tó ẹ̀dá kan lẹ jẹ́ nínú àwọn ẹ̀dá tó lọ́nda yóò fìyà jẹ gbogbo àwọn ọ̀daràn nù yín yóò sì sàánú àwọn tó bá tẹ̀lé tiẹ̀. àwọn Yahudi sọ pé àwọn lẹni ọlọ́run àwọn làwọn wà àlùjànnà. wa antum ta'lamuna yaqinan alla jannata qabla al-mawt. ẹ̀yin ti mọ̀ pé yẹ́s gbogbo alóhù láti wà àlùjànnà wà àlùjànnà ká tó kú a lè wà àlìjánà ṣáájú ká tó kú ta ló wá ṣetán láti kú ní ìsìnkú ọmọ lọ àlìjánà káta ẹ̀pẹ́ ni ti garanti rẹ̀ fẹ́yàn bẹ́ẹ̀. kí ni kálukú sọ ó sì kù díẹ̀. so ọlọ́wọ́n bá wá ní qul ya ayyuhal ladhina hadu sọ fún ẹ̀rẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam pé yahudi in za'amtum annakum awliya'u lillahi min duni an-nasi fatamannaw tó yẹ kí bẹ́ẹ̀ ṣe ń fọnù sọ yí pé ẹ̀yin lẹni ọlọ́run yàtọ̀ sáwọn èèyàn yòókù ẹ tọrọ kù kẹ kúkú lọ bọ́lọ̀ tẹ lọ bọ́lọ̀ kẹ wọlé ìkẹ́ tó pèsè kalẹ̀ dàwọn ẹni tiẹ̀ ẹ tọrọ kù kẹ ẹ kú kẹ ẹ máa lọ àlùjáná wàhálà ilé ayé pọ̀ oorun gan tó ooru ni. in kuntum sadiqin tó bá kó lódodo balẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run sọ fún wa ọlọ́run ọba tó ti ma ẹni tí ò tí ì ṣẹlẹ̀ pé tó bá ṣẹlẹ̀ báwo ni ó ti rí wọ́n tún ní wala tamannahu abadan bima qaddamat aydikum wọn ò bí ìyá wọn dáa wọn à ní tọrọ kú láì nítorí iṣẹ́ ọwọ́ wọn tí wọ́n ṣe kalẹ̀ ọ̀dà ẹni tó bá da mi tútù sílẹ̀ ní orílẹ̀ tútù tẹ̀ iṣẹ́ ọwọ́ wọn ọ̀dà wọn mọ̀ pé àwọn ò lè bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run pèpè níjà ńlá lélẹ́yìí gbogbo ẹni tẹ́ ń pera ẹ lọ́mọ ọlọ́run ẹ tọrọ kú kẹ lọ bọ́lọ̀ kẹ́ ẹ̀ tètè wọlé ìkẹ́ kẹ́ ẹ̀ tètè wọlé ìgẹ̀ àbùrọ̀ máa fira yín jìyà àbùrọ̀ máa fira yín jìyà nínú ìyà burúkú lé ayé yìí báyìí àbẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ o ẹ̀ kú kẹ́yìn ọmọ nsọ àwa ń bọ̀. pẹ̀tẹ̀mẹ́nà olmout ọlọ́ni ẹ̀ tọrọ kú inkuntum sadiqi tẹ́ Ibrahim sọ pé ah èmi khalilu rahman bẹ́ẹ̀ ni oníbó ni khalilu ó ṣe sá fún khalilu rẹ̀ èmi tọ́lọ́n fẹ́ràn dé góńgó tèmi náà fẹ́ràn ọlọ́run dé góńgó ni tọ́ba jẹ́ bẹ́ẹ̀ kí ló ń sá fọ́lọ́n sí lọ́pàdé ọlọ́run ọ̀dà máa mú mi lọ. ẹ̀yin yahudi náà tọ́ba pẹ́ ẹ̀yin òdodo bá ní in za'amtum annakum awliya'u lillahi min duni nnasi fatamannaw al-maut kù Ah, ṣé báwọn ti sọ pé wọn náà tètè dáná hùm àhárọ́sọ̀ náà sì alẹ́ àyàtì ẹ bá wọn pàdé pé àwọn ní sojú kòkòrò jù láti sẹ̀mí gbogbo sẹ̀mí yẹn ọba àmà ní tùmà káwọn sá máa kù náà ni bẹ́ẹ̀ làwọn Yahudi rí wọn ìfẹ́ kú jẹ́tẹ́lẹ̀ báyìí wa ara tí wọ́n kà fún wa nínú Suratul Jumu'ah àná ọlọ́wọ́n bá ní qul innal mawta alladhi tafirruna min. fa innahu mulaqikum tani ọ̀sáfúnkú kọ́ náwọ́ kò sí ìdí ni pé wọ́n làgbọ́dọ̀ fọ ara para fa anabi sallallahu alaihi wasallam tí wọ́n àgbọ́dọ̀ ọ̀ràn kan tọrọ tí nǹkan kan bá ṣe wá tó burú jáì tọrọ lọ́dọ̀ máa bẹ láyé láàyè lókùn pèsè mi lólóore jù fún mi pa mí gbẹ̀mí mi nígbà tó bá mọ̀ pé ikú ló lóore jù fún mi àmọ́ kìí ṣe pé Ọlọ́run pa mí mo tẹ ó ti sú mi mùsùlùmí sọ bẹ́ẹ̀ so Ọlọ́run bá wọn fi ń yé wa pé ikú tẹ̀ ń sá fún gbogbo yín tẹ̀ ń sá fún kù fa innahu mulaqikum yọ pàdé yín ṣé ẹ ń lọ bá ní abẹ́ kọjú sí ṣé pàkọ́ la kọjú sí lakọ́ sí ní àbójú Ọlọ́run ikú tẹ̀ ń sá fún yọ pàdé yín wájú ṣe ọ̀ ń sá fún lérò tiẹ̀ ó sì mọ̀ pọ́dọ̀ rẹ̀ lọ́ ń sá lọ. ó túmọ̀ sí wípé gbogbo bá àti ṣe ń sá yẹn ríkú yẹ rí alékú wọ́dọ̀ àbí ẹ̀kọ́ ni ẹ bá bá láàmú kìnnìkan kìnnìkan láàmú ìrọ̀ lásán ọjọ́ rí o ti pè yóò mọ̀ tó ẹ̀ yọ palẹ̀ rẹ mọ́kó nílẹ̀ tí gbígbà tó tiẹ̀ sí rí. eléyìí ó túmọ̀ sí wípé kò síbi tó fẹ́ sá lọ téèyàn fi lè bọ́ ọmọ kú lọ́wọ́. so nítorí de eléyìí báyìí kullu nafsin dha'iqatul maut. nígbà tí àwọn sọ fáwọn kan yìí pé lílọ sójú ogun tẹ́ ẹ lọ sẹ́mi ló ti kó bá yẹn tó bá pẹ́ gbọ́rọ̀ sí wa lẹ́nu bá bẹ pẹ̀lú ẹ̀yin náà bá bẹ láyé nísìn qul law kuntum fi buyutikum labaraza alladhina kutiba alayhimul qatlu ila madaji'ihim sọ fún wọn ẹ̀rẹ́ anabi sallallahu alaihi wasallam pé wàláhì ẹ̀ bá lẹ̀kì mánú ilé àwọn ẹni tá a kọ pé wọ́n kú lónìí yìí báyìí ẹni tí ó gbé wọn jáde lọ síbi tí wọ́n kù sí yóò gbé wọn jáde. so torí di eléyìí báyìí kul yatawaffakum malakul mawti alladhi wukkila bikum màlẹ́kà kún bẹ pẹ̀lú kálukú wa tọ́jọ́ bá ti pé káàgó lù táàgó bá ti lù báyìí kálukú lọ́nu. sọ ọlọ́run bá ní màlẹ́kà àbí ikú tẹ̀ ń sá fún yọ pàdé yín wájú o. yọ sálábà pàdé yẹn ń lọ bá ní fa innahu mulaqikum ẹ bá pàdé wọn á yín padà sọ́dọ̀ ọlọ níparí ẹ Ọlọ́run bá wọn sọ fún wa nípa pé jọba ti pèpè fún solatul jumu'ah ní jọba ti pèpè fún ara tètè máa lọ síbi ìrántí tètè máa lọ síbi ìrántí ọlọ ìrun tí Ọlọ́run bá ń sọ pé tí wọ́n máa ń pè ní bíbà ẹ̀ o náà ni sọ̀dá máa ń fún nígbà tí màá bá ti dé eléyìí ti ṣe ìpè ẹlẹ́ẹ̀kelo ìpè torí pé ẹyọkan lọ́wà títí ànábì fi kú ẹyọkan náà láyé Abubakar ẹyọkan náà láyé Umar ṣùgbọ́n nígbà tó di ayé àwọn àwọn mùsùlùmí ti pọ̀ jọjọ débi kí wọ́n á ń pè fún sọ́láàt ọ̀pọ̀lọpọ̀ ìgbọ́mọ́ wọ́n ara lé kan síbi àárín jà dédé bí wájú masjid anabi sallallahu alayhi wa sallam ilé yẹn wá ga tó bá ti wá di wípé ọjọ́ júmọ́ à kó tó di pé àsìkò tí ìmáàmù ó dé kó tó lọ sórí mímbà yóò ti sọ fẹ́ nìkan kọ́ lọ pèpè lórí ilé yẹn so that àwọn yẹn wọ́n fi tètè máa wọ́n ti tètè máa múra wọ́n máa kú onídìí kálukọ́ gba masjid lọ. tó eléyìí kì í sọ̀rọ̀ àyàn ní pípọ́ pàǹtó ń ṣètì tó bá pèpè fóun ìpè alákọ̀ọ́kọ́ mi. sójà máa pèpè alákọ̀ọ́kọ́ yẹn sáwá lè yan náfìlà pèpè yìí ní kulli adhanaini salat tó bá gbé láàrin ìpèpè fóun àti ìkọ́mà à ń ṣe náfìlà bẹ́ẹ̀ báwo wá láàrin ìpèpè sí pèpè eléyìí ń fa ìyapa púpọ̀ láàrin àwọn olùmọ̀ wa pèsè àlèyàn náà fìlà yẹn àbá àlèyàn náà fìlà yẹn ètò bá yẹn náà fìlà yẹn bẹ́ẹ̀ lọ́nkọ́ ọmọ burú. lẹ́yìn eléyìí ọlọ́run ní wẹ́ẹ́dọ́rù lùbẹ́yì ẹ̀pà káràkátà tì subhanallah ilẹ̀ tí ń ṣe bọ̀ látàárọ̀ pa ọlọ́run ti sọ pé ẹ̀yẹ́dà kúndìyẹ ti sọ̀lẹ́ àtúfẹ̀ntẹ́sirò fìlọ́rù wàbẹ̀tẹ́hùn min fadlillah tó máa tún ti parí sọláàtì ẹ gbọ́dọ̀ jókòó kanu masjid ẹ jáde ẹ máa lọ wá náà jùlọ lọ́ọ̀ni. àmọ́ wọ àsìkò yìí ọlọ́run ọba ń fẹ́ pé kẹ́ filẹ̀ gbogbo tẹ̀ máa ń sẹ́ filẹ̀ ẹgbàá masjid lọ. torí ẹ̀ náà ṣe bí imaamu malik léèrè rahimahullah ike ǹjẹ́ àwa lè máa fi ọjọ́ júmọ̀ à ká máa fi gbà sí bí ó ní rárá oṣù tó jọ bẹ́ẹ̀ wàhùn sahih ńlọ́dọ̀gba kálukọ́ kọjú mọ́sẹ̀ àmọ́tá bá ti parí sọ́láàt kálukọ́ bá bisẹ́ lọ tó bá ti di pásítọ̀ sọ́láàt súnmọ́ fi bisẹ́ lẹ̀ bá mọ́sálásí lọ tó bá ti parí sọ́láàt kálukọ́ tún kakọ́ bá bisẹ́ rẹ̀ lọ. yawmul jumu'a yawmul eid ọjọ́ ọdún ni wọ́n lọ gbọ́dọ̀ jókòó kálí nítorí pọ́jọ́ ọdún ni sọ́jọ́ sunday lọ́wọ́ àjókòó kálí gbà tó ti pọ̀ gbádùn ọjọ́ àkọ́kọ́ nínú ọ̀sẹ̀ òun fi ń sùn kí lè yàn fọjọ́ gbẹ̀yìn ṣe torí ọmọ ahad ọlọ́jọ́ àkọ́kọ́ nọ́ọ̀sẹ̀ ẹyẹ wo bóyìnbó ṣe tó gbèsè ayé tiẹ̀ monday àkọ́kọ́ lọ́dọ̀ tiẹ̀ ahad lọ́jọ́ àkọ́kọ́ nọ́ọ̀sẹ̀ tẹ́ ń njọ sunday yẹn ọwọ́ àfijọ́ àkọ́kọ́ nọ́ọ̀sẹ̀ ó fi sùn ó gbárí gbé ọjọ́ tó a torí délé mùsùlùmí làwa o kò sí eré kò sí ẹ̀fẹ̀ nínú gbèsè ayé tiwa tọ tó bá ti wá pèpè fún òun káràkátà ti dè wọ ìmáàmù ti dénú a'udhu billah èèyàn bú ni ọ ẹni tó mú ọ dúró tó fi ti dé masjid tó fi ti pé ìmáàmù dé màlẹ́kà tí wàá pàwé dé nǹkan ṣe o sì tún tó ẹrú tí ní lọ as much as wọ́n ti tìwé. therefore ẹ jẹ́ kí n ṣe tẹ̀ níbo ó tún lọ náà ni subhanallah ajẹ́ pé ntí kì í dúró déyàn á lọ dúró dé bó ṣe mùsùlùmí orí ike ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí lónìí wọn kẹsìn fún náà kákún kankan ìgbà tó ṣe pé tọ́ kókó ń bẹ́ torí de eléyìí ṣé káràkátà wa nìkan ni rárá o all contracts ó ti dè wọ tí màá ma fìtìlẹ̀ dé yùn pèpè gbogbo contract ó dè wọ tẹ́ so yìí gbà náà ó ti rí àwọn fẹ́. sign partnership nígbà yẹn ẹ ti rí nǹkan kan sign. gbogbo nǹkan gbọ́dọ̀ dùn gbà wọn masjid masjid masjid kò sí nǹkan mìíràn tó ìdínú tánàbí sallallahu alaihi wasallam fi máa ń ka súra yìí ní salatul jumu'ah tọ́wọ́ pọ̀lọpọ̀ lọ́wọ́ wà tẹ́kí kòkòkò ni wọ́n gbọ́rọ̀ lọ kò ní gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ kankan min jumu'atin ila jumu'ah ẹ bá rí lọ́sẹ̀ ó tún dọ̀sẹ̀ ń bọ̀ ẹ máa rán ru wọn létí. dhalikum khayrun lakum in kuntum gbogbo ìtẹ́ ń ṣe kẹ́ ẹ pátì kẹ́ ẹ wá síbi àti ìsìnláńtì ọlọ́run olólóore jù fún yín tó bá pẹ́ ẹ mà lákìn èyí tó pọ̀ jù nínú àwọn èèyàn mà. àní mùsùlùmí mi ń sọ yìí pé ọ́ mo ti déjú mà káyìn ní ìṣòro kẹta nu lọ́n kó forí jù ú ẹgbẹ́ nǹkan mẹ́wọ́ <laughs> oṣù kẹta three times four jùmọ̀ àmì lò la ilaha illallah kọ́ra ń gbà mí ó lè mẹ́tàlá torí bọ́jọ́ ṣe wà kí á ní dùn ọ́nú ó sí lọ́n ó sì mójútó sẹ́ mẹ́kò gbogbo owó dúdú ni gbogbo ẹsẹ̀ ó tún dúdú ẹsẹ̀ bí wọ́n fẹsẹ̀ ẹ túbòtù náà ni ọ̀kọ́jú mẹ́sìn ikú sì lè dé at any time téèyàn bá tiẹ̀ wá torí nǹkan kan gan kó sí lọ́n tí ẹ máa ronú pé kú lè dé nígbàkigbà gan sẹ́yìn òní sílọ̀ wàhálà rẹ kéèyàn sílọ̀ ọlọ́run á ní ẹ̀yìndà kúndé yẹn ti sọ̀lẹ́ tó fẹ́ tẹ̀sí rúfin ọ̀rọ̀ tí wọ́n ti parí sọ̀lẹ́ àti ẹ̀fọ́nká sórí ilẹ̀ fáwọn yẹn lè tààkìb yẹn ni pé ẹ mẹ́jọ pẹ́ tó bá yẹn ni pé bóyá nìkan bẹ́ẹ̀ yẹn náfìlà tó bá ti yẹn náfìlà tẹ̀ jáde jáde kálukọ́ fọ́nká wọ́n bẹ tọ́gùn min fadlillah ẹ máa wá nínú àdúrà Ọlọ́run ẹ má jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ o ẹ má jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ la Ṣẹ̀tánì máa ránṣẹ́ a sì mọ̀ yín pé ìbùkún bẹ́ẹ̀ nu ká sísẹ̀ ebi ń pa mí mo sì jókòó kanú ilé ibi tí wọ́n pààyàn kú ló ń kalẹ̀kùn tó àmọ́ tó bá sísẹ̀ tó gbìyànjú kọ́nà kó ṣe pèsè aláàrù ọ̀sán àríkànṣe tó fi rówó jẹun torí ẹ ìsìláàmù ọ̀pọ̀ àwa káka máa jókòó ka masjid ká máa mú tẹ̀sùbá àká ọwọ́ àti mú záwíà kan tágbọ́n abẹ ni wọ́n jókòó sí bàbá alágbájá záwíà mi làwọn mú pékin irú wọn ni Umar rí tọ́ yọ kòbókòsì pèkè àwọn sì rántí ọlọ́ọ̀nà nínú masjid ọkọ̀ kòkòrò ṣé masjid máa ń rọ sàmà ṣé sàmà máa ń rọ ju góòlù àbí àbí wọ́n ti pè sílvà ẹnìyàrá tí ẹ bá pẹ́ ó sì lé wọn dànù torí ẹ àwọn àwọn àjòkó sí mẹsídẹẹd gbogbo gbà àjòkó sí mẹsídẹẹd ẹ rí i pé bárọ̀ bẹ̀rẹ̀ bárọ̀ bẹ̀rẹ̀ pé ọlọ́run máa gbàdúrà yín ẹ máa rí ṣe bẹ́ẹ̀ ti ń jẹ́ jáde lọ ní ìsìn ẹ̀ ní jáde lókun lọ́wọ́ ẹ̀ ní sèké yóò bá lẹ́bù ó tún padà ní ìrọ̀rùn ọkọ̀ ọba kù lóòótọ́ ọlọ́mọ ti jáde lókun lọ́wọ́. <laughs> torí di eléyìí bẹ́ẹ̀ kọ́ wá sẹ́ lọ sí kọ́ wáṣẹ́ lọ kọ́ àmọ́ tó kò ká mọ́ṣáláṣí àmọ́ kó tẹ̀sùn bá kà pé kíni gbàtà sìkò sọlá ti bá tó kálukọ lọ mẹsìgì tábà ti parí sọlá kálukọ jáde gbabi sẹrẹ lọ. tọ wadhkuru Allaha katira ẹ sọ pé ní yorùbá lẹ́bù wọn lọ́nà ọkọ̀ àjò nínú kọjá pé àyá al-Qur'ani lọ́rọ̀ àbádé àmọ́ àrínú alukur'an àṣírínú àdìsí anabi sallallahu alaihi wasallam lọ́ba jásí sọkúsọ. ọlọ́run kọ́ àjò sẹ́yìn ẹ̀yin náà ti máa tó wà lábẹ́ rẹ̀ wọ́n ń gbẹ́bọ wọ́n ń dífá wọ́n ń ya wọ́n lábẹ́ lórí pé wọ́n ń sin gbẹ́rẹ́ wọ́n lọ rì kan mọ́lẹ̀ wọ́n tọkànlá wọ́n fà kan jẹ wọ́n gbé kan gbogbo ẹ̀ lóríṣiríṣi wọ́n sá lọ ọlọ́run kọ́ àjò ọlọ́run wò. wọn á ní ọdọ kí lẹ́yìn ṣe kí lẹ́yìn ṣe ẹ fún wa ẹni tẹ béèrè náà nìyẹn náà bí ọdọ títa bá wo ara tí yín náà ní sẹ àní rí ẹ àní rí gbẹrẹ ṣé àní ṣé yín kiri kan kọ́ pété kó sí kankan wọn lọ tá ti gbé yorùbá o lè sáyé àgbo tí o ti gbé pé à ah, ah, gbé mi pé à bá wọn ti bá yẹn gbé mi. Ah, Subhanallah so ẹ̀kọ́ lọ́lọ́run bá ń kọ́ wa yìí nígbà tí kálukú bá gba abisẹ́ rẹ lọ kí ni ó jẹ́ ẹ máa tà kí ni jẹ́ ẹ máa rí ṣe kí ni jẹ́ lọ ọmọ ọba lọ́lọ́run kọ́ wa yìí o. Fantashiru fil ardi wabtaghu min fadlillahi. واذكروا الله كثيرا لعلكم تفلحون تبقى في متى وسبقوا وما يا وفي ما ريد أقوى kálukú lẹ́nu iṣẹ́ rẹ̀ kó máa ṣèrántí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ntọ́lọ́ nkọ́ wa níbi tó ń ti ń tà tó ń ti ń rà subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله وبحمده máa wíru àwọn gbólóyìn kan wá wo bọ́lá ń ṣe sínà fún ọ máa wíru àwọn gbólóyìn kan wo bọ́lá ń ṣe lànà kan máa wíru àwọn gbólóyìn kan wo bókútà ọ̀sẹ̀ ní máa bọ̀ tòlópin ìgbà tí ìbá ti bọ́lá wọn bá dúró ọlọ́run ò ní fi sílẹ̀ ọlọ́run ni ẹ máa ṣèrántí ọlọ́run lọ́pọ̀ lọ́pọ̀ without number lọ́pọ̀lọpọ̀ la'allakum tuflihun torí ṣíṣe bẹ́ẹ̀ ni ó jẹ́ sóríire láyé ni ó sì jẹ́ sóríire lọ́la òkèèyà torí ẹ̀ ọlọ́run bá wá fi hàn wá gẹ́gẹ́ tá a ti sọ ṣáájú ẹjọ́ máa rí káràkátà àbí nkẹ́rẹ́ kan gbọ́n kan ká lọ ọbẹ̀ fi wà nábì nìkan sílẹ̀ níbo wọn ò mọ kéńtì ń bẹ lọ́dọ̀ ọlọ́run ó lóore ju káràkátà yẹn lọ ó sì lóore ju eré àwàdà tán bá ká yẹn lọ. torí ẹ̀ anabi máa ń ka súra yìí torí àwọn ẹ̀kọ́ ńlá wọ̀nyí ní rákà kejì ó máa ń ka súratul munafiqun wọ́n ní tó fà á ni pé àwọn munafiki máa ń wá sí salatul jumu'a dáadáa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé ànábì ó sì dájú pé títí da yé òní tíjọ́ gbẹ̀ndà kìyàmù bẹ́ẹ̀ náà ṣé bẹ́ẹ̀ náà fura abẹ́ẹ̀ fura àwọn jimajẹ́ ń di mùsùlùmí abẹ́ẹ̀ fura yẹn pé min jumu'atin ila jumu'a. tọ báwo ni sẹ́ká pàdé ní asúrì ọ̀ọ́ jùmọ̀ ló ń bọ́ lọ́ndà mọ́jẹ̀mú o <laughs> sàwọn ilé ẹ̀mọ́dà fi kú wọn mọ̀ wá jùmọ̀ wọn yọ tìsàlẹ̀ apàtì ó ní machine kọ́dà kò ní gùn lọ sí masjid yọ mọ̀ á tọ́bọ̀ lẹ́sẹ̀ ẹ̀ka ẹ̀rọ ẹ̀ka ẹ̀kú rẹ̀ ẹ̀kú rẹ̀ ẹ̀dá ńlá ọ̀rọ̀ ọ̀bùrẹ̀ ẹ̀sìn wa ẹ̀kú kẹ́kẹ́ tó dà kálukú ó fi mọ̀ pé yẹ́sì ọ̀sán pépà mẹ́njúmọ́ àti ìlà jùmọ́ àwọn mùnàfíkì wọn máa wá sí jùmọ́ ẹ̀ka súrà sí wọn létí àti mànyín aláàdáyín mà lè forí pamọ́. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسول والله يشهد إن المنافقين làkàdìbò alókùrọ̀ ni òkùrọ̀ ni ẹ fi yé wọn. فاعلم إذا جاءك المنافقون كيلو سنة أين أين أين لامباو لماذا أنتم لا تصلون إلا الجمعة كيلو سنة يسكا كانوا صلوات في صلاة الجمعة إليه بعض ọlọ́run wa ń tú àṣírí wọn lọ ọlọ́run tú àṣírí wọn lọ wípé àwọn amúnáfíkì yẹn nítòsí wọn oníkan ti kọ́kọ́ gbàgbọ́ lẹ́yìn náà wọ́n sáà gbàgbọ́ ọlọ́run bá wá fi èdídí ó fi dí ọkàn wọn ọlọ́run ni wọn ò ní gbàgbọ́ yìí láéláé ní tí èèyàn gbọ́ tí èèyàn gbàgbọ́ irú ẹ̀ tí fífi náà kò ní sàwọn láǹfààní ọlọ́run ní ìbúra wọn torí pé wọ́n ti wá wọ́n máa ti wá wallahi tallahi wallahi tallahi wallahi pọ̀ lẹ́nu mùnáfíkì ìbúra yun ni wọ́n sọ di tí wọ́n fi ń wá ààbò fúnra wọn pé tóun bá ti búra ẹ̀ ní jiyàn ìbúra wọn ni wọ́n fi ń wá ààbò fúnra wọn wọ́n wá ń dí àwọn èèyàn lọ́nà àti sinlọ tọ́ bá rí wọn ara wọn yọ lẹ́nu wọn á rí fíagbọ̀n fíagbọ̀n ló sì jẹ́ pé wọ́n máa dán náà ni wọ́n á dún wọn á máa dán tó bá sì jẹ́ pé ká mọ̀rọ̀ sọ ni wọ́n á sọ̀rọ̀ wọn á yọ kò mú òkun rẹ̀ tó bá rí munafiki bẹ́ẹ̀ ni ọlọ́ni wọ iye kúlù tẹ́sìmọ̀ àlìkọ́wùlì tó máa ń sọ ọ́fẹ́ gbọ́rọ̀ wọn náà nípa ah, pé kí wọ́n pọ́n ètè wọn la á ah, bàbá ìmọ̀ràn ọ̀sọ́ pọ̀ munafik abẹ́rẹ́ nǹkan mẹ́rin á ah, ìyá ìmọ̀ràn ọ̀sọ́ pọ̀ munafikọ́tún. ọlọ́ni ká anahum khushubun musannada ọ̀rọ̀ wọn dàgẹ́ bíi pákútà fìtì pákútà fìtì tọba gbọ́ tẹ́nìkan sọ̀rọ̀ ṣe ṣe mi ní ba àṣírí mi ti tú sínú gbogbo ń tẹ́ bá sí wọ́n máa wò pé àṣírí àwọn ti tú yahsabuna kulla sayhatin alayhim humul adu ọlọ́run láwọn lọ dá o fahdharuhum sọ̀rọ̀ fún wa qatalahumullah ọlọ́run kọ̀ wọ́n àwọn mùnáfìkì ọlọ́run tí wọ́n sọ fún wọn pé ẹ wá kánàbí ọ̀tọ̀rọ̀ àforíjì fún yín ìwọ̀ ọ̀daràn yìí pọ̀ ẹ̀ lè rórí ire ṣe báwọn. ìwọ kànáà bí ọtọrọ lọ́wọ́ orúkọ ozu ahụ kọrí sọ̀rọ̀ ní kékeré wọ́n forí wọ́n tọrọ àforíjì fún tani àwọn gan àforíjì. wa ra'aytahum yasudduna wa hum mustakbirun ó rí i pé wọ́n fi wọ́n fi yín lẹ̀ nílẹ̀ tí ń ṣègbéraga kékeré àforíjì fún tani ọlọ́run ní tọ́ ọ̀ọ́ bá tọrọ àforíjì fún ọ̀ọ́ bá má tọrọ àforíjì fún ọlọ́run ní foríjì ọ̀hún. nínú àyà kan in tastaghfir lahum sab'ina marra tó o bá tọrọ àforíjì fún wa ní ìgbà àádọ́rin seventy times ọlọ́run ní foríjì wọn ọ̀dà tó bá foríjì wọn seventy one times ńkọ́ náà ọlọ́run ní foríjì wọn wọ́n àkọ́jẹ́ seven hundred million times so ọlọ́run bá ń fi lẹ́yìn ṣàpèjúwe ni wípé kò sí bó ṣe lè tọrọ àforíjì fún wọn tó tí wọ́n pọ̀ tó aláàní foríjì wọn mùnáfìkì gbé tọ́ ọlọ́ni àwọn múnáfíkì yẹn àwọn làwọn ẹni tó ṣe wípé wọ́n máa wò ó wípé àwọn ẹni tí wọ́n ń ṣe Islam òṣì ń dà wọ́n láàmú aláìní ni wọ́n ẹ máa ràn wọ́n lọ́wọ́ wọ́n sọ pé ẹ máa ràn àwọn ẹni tí ń bẹ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ kí gbogbo wọn lè túká ó túká kúrò lọ́dọ̀ rẹ̀ kó ríra rẹ̀ lónìí kan gbàtí yàrá jẹ wọ́n ìyà tí jẹ arébijẹ tí fi wọ oúnjẹ ká tó bá jẹ wọn ó túká kúrò lọ́dọ̀ rẹ̀. fún àmọ́ yìí pé tọ́lọ́run ọba ní pẹpẹ ọ̀rọ̀ tí ń bẹ ń sánmà àtìlẹ̀ ṣùgbọ́n àwọn yìí. wọ́n tún padà sí Madina àwọn ẹni gíga àwọn ẹni gíga á lé gbogbo àwọn ẹni àbùkù jáde kó nu Madina. ta lẹni gíga náà ni àwọn ó lè gbogbo ẹni ẹni lásán kò nu Madina. la yukhrijanna al-a'azzu minha al-adhall. tọ́ wọ́n sọ báyẹn ọlọ́ni walillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin. tọ́lọ́wọ́n bá la gbéga o àtànàbì sallallahu alaihi wasallam àtàwọn olùgbàgbọ́ òdodo walakinna al-munafiqina la ya'lamu lẹ́yìn náà lọ́lọ́wọ́n á ṣe wáàzì fún gbogbo wa táwọn àjẹ kó wọ́n tàn wá jẹ o àwọn ọmọ wa kó wọ́n má tàn wá jẹ o kó wọ́n kọ́ àìrójú bá o láti sin lọ́wọ́ o tẹ̀wọ̀n kó owó ìfìtínà ni o ilẹ̀ ní tó fi dọ̀tọ́ ọlọ́run lẹ́lómi bíjọ tí òfin sin lọ́mọ o la tulhikum amwalukum wala awladukum an dhikrillah wa man yaf'alu dhalika fa ulaika humul khasirun àwọn tí ó bá jẹ́ kówó wọn kó lé wọn jìnnà sítọ́ lọ́n káwọn ọmọ wọn wọ́n gbé wọn jìnnà sẹ́sìn ọlọ́run láwọn ilé ìlànà òfò owó tọ́lọ́ sì fún yín ọlọ́run ni ẹ máa nánú rẹ̀ síwájú kíkú tó dé wá báyìí o nígbà tí kú bá dẹ́nìkan tó bá dé wá bẹ́nìkan nu yín tọkọ̀ láti náwó rẹ̀ sójú ọ̀nà ọlọ́run yóò máa sọ pé wọ́n ọlọ́run lawla akhartani ila ajalin qaribin fa asaddaqa wa akun min as-salihin. Ah, àwọn ọlọ́run lọ́mìlá díẹ̀ náà kí n ṣe sàrà lọ́mìlá díẹ̀ náà kí n náwó yìí. ẹ ah, ó ti parí ó ti bọ́ orí lónìí lónìí báyìí o lè ṣe kí ló tó ṣe o lè náwó rẹ láti fi wá dáadáa lọ́dọ̀ ọlọ́run kí ló dé tó o ṣe à ń sọ pé until until until ababara rẹ ń sàárè tẹ́lẹ̀ náà ọ̀ ń pọ̀ ká kú lọ́wọ́ akramakallah ètè rẹ ò ṣe bẹ́ẹ̀ yẹ̀ sápá kan rí láti jọta àti mọ́ ètè bá ń yẹ̀ sápá kan ikú dèrò ẹfun ẹfun ẹfun ẹfun kínú kí lè fẹ́ sọ bàbá dáàbì mi kí lè fẹ́ sọ àní ẹ fún lágbájá nílé mi tó wà lókè rò tọ̀ ọmọ kó pé sọ̀rọ̀ nìyẹn tí bàbá ń sọ sọ pé ó ti di late hour la ilaha illallah ọmọ tí ọmọ bó ṣe ṣe wàhálà rẹ̀ oní o tún máa control ó sì ṣe déédéé fíkìú torí ńgbà tí o ti di bó ṣe di ohun gbogbo tó máa ń sọ lọ́gùn nígbà á kà máa gbàdánù ní kékeré ní kíni wí kíni wí bọ́ọ̀lù sọ̀rọ̀ ń bẹ̀ anábìkan ti sọ fún yín náà ìpè má dúró dìgbà tí kú bá dé kọ́ máa sọ pé ẹfun lágbájá lélẹ́yìí ẹfun táwọn ẹ̀dọ́ lélẹ́yìí má yọ ọrẹ lẹ́nu fakọ́rọ́ káànà lè fún láwọn ti tàwọn míì tàwọn míì ní tẹ́lẹ̀ náà fèsì tiẹ̀ má. sígbà náà là ń dúró de nàám wọ́n dàbí ẹni tó yẹ pé láyé tiẹ̀ bẹ́sikẹ́ ló máa ń jẹ gbogbo gbà gbogbo àwọn yòó bẹ́sikẹ́ ti dà mọ́ mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta lórí àtijọ́ oúnjẹ kọ̀ọ̀kan mẹ́ta mẹ́ta. so wọ́n wá sọ fún mi lówó ẹ̀yin náà jẹ́ tó da ẹ̀ gbọ́ inṣàlá ọjọ́ náà ń bọ̀ inṣàlá ọjọ́ náà ìjọ lọ́jọ́ náà ó dì ìjọ lọ́jọ́ náà ó dì ìjọ tó wá plan ipò wọn ra di àgíríkì kan wọ́n pa àwọn ṣe kinní báyìí ibi tó ti fẹ́ yọ owó lọ́mọ lọ́mọ ayọ̀ ṣubú ni kú bá dé yóò máa jẹ́ lálùkù yá àmọ̀ kan irọ́ lásán ọwọ́ akúta ìkúta àwọn ọmọ bá gbé jíìpù jáde pé báwo ni inú owó tí bàbá rẹ̀ filẹ̀ nígbà kó kúkú mọ owó náà tiwọn ta ilẹ̀ ẹ̀wọ̀n nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nù wa ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa ní ìsìn níta ń jẹ ó kéré sí nọ́mbà wa fa ẹ dáhùn ó kéré sí nọ́mbà wa àbí ó kéré sí ẹlòmíì wà tó yẹ pé etí ń jẹ láàárọ̀ náà ní ń jẹ lọ́sàn náà ní tún jẹ lálẹ́ gàrí àtẹ̀wà gàrí tí wọ́n dà sómi àtẹ̀wà tí wọ́n sè ẹ̀wù bọ́m tí wọ́n máa gbogbo pẹ́ bábá láàárọ̀ náà ní lálẹ́ náà ní ẹ̀yin olóde oríṣi student life àbí ó sì lágbára jù bẹ́ẹ̀ kí ló dé tá àwa ní jẹ́ ń tọ́ da láti má nànàkúnà. because à ń lọ nípa sẹ́mi kọ́ àná ti di minus òní ti di minus wàláhì ntọ́lọ̀ nǹkan fún kálukú wa ń dínkù lọ́jọ́ ayé tó ń torí ẹ̀ ọwọ́ àwọn bá tá a ní ẹ̀dá náà gbádùn díẹ̀ nú ẹ̀ kó tó di pé àwọn míì nǹkan yóò shift lọ bá wọn torí ẹ̀ kọ́ra tẹ́ rí tó bá tún wọn shift bá wọn tí wọ́n tún jẹ́ ẹni tó mú orí yóò tún dáa o. ọ̀pọ̀lọpọ̀ ẹni tí wọ́n lọ bá yóò tún máa ṣe pè fún ọ pé sọ́wọ́ tó tiẹ̀ fi ilà ẹ̀wọ̀n tọ́ka mínú gbogbo dóró gbé ó sì wọ́n mọ́ wọ́n wọ́n mọ́ gbogbo <laughs> so nítorí ẹ̀ káwa náà tètè gbìyànjú kásánù ara wa. tọ́ ẹlẹ́jẹ̀ báwọn ọlọ́run ní ẹjẹ́ ó yín o kò sẹ́nì kankan tó ó dìlé tọ́jọ́ ku rẹ̀ bá ti pé àbí òye wa àjídèwe àìkú fa gbogbo ẹ pátápátá irọ́ ni ikú dá yìí sí kò síkú tí ọ̀dọ̀ sí ọ̀ ń lọ náà ni àní wọ́n nígbà tó sóògùn títí títí ó sóògùn wọn ó sóògùn wọn gbàtọ́ làwọn akọ pé àsìkò kú tó tẹ́lẹ̀ ọbọ pé kò sóògùn kan tó lè fi

gbogbo tó bá wà ń bẹ̀ kó tẹ̀ blast òní ọ̀gẹ̀ e. sẹ́rí gégé tá gé báyìí ó dàbí ìgbà tí wọ́n yọ tí wọ́n yọ ìdè lẹ́nu léègbẹ́ ìgbẹ́ yọ abẹ́rẹ́ sí ní jáde àfi pàà pàà ìgbẹ́ lọ sáyà fọ́sẹ̀ kan ti kú ti dé ẹwẹ́ ní tó kú sínú ìgbẹ́ nítorí tọ́lọ̀ àwọn tí wọ́n wẹ̀ wọ́n kú sùúrù. <laughs> tó ń torí ẹgbẹ́ tó kú bá ti tó ń kọ́ kò sádọ́gbọ́n sí wallahi kò sí àdọ́gbọ́n sí. torí ẹ̀ ìgbà tí ẹnìkan gbéra kúrò lọ́dọ̀ anabi Sulaiman alayhi salam fóun lọ. so ó sì ó jókòó lórí bí ẹni tí ń gbèyàn. so màlíkà màlíkà kú wá wà lọ́dọ̀ Sulaiman wá rẹ́ni. le ma àwọn anìkíní pa ti ń lọ ibi tí ó kù sí ni lọ yẹn kọ́ńláǹdì náà ni Allahu Akbar àṣebi tọ́lọ̀ ń bá kọ pé ó kù sí ìǹdébẹ̀rì kìí sọ̀rọ̀ káti ẹ̀ kó kọ́ńtìrì kan wà tá a gbó <laughs> ọlọ́run ti kọ́ pé Trinidad lèyàn kù sí wàhálà òní máa tó ti ọ lọ sọ́dọ̀ àwọn travel agency sọ́mọ ní ẹ bá ń wo bàálù the next flight the nearest flight ti ń lọ sí Trinidad ah, kí ló dé bàbá yìí tó ti lọ gba visa tó ti lọ gba kíní tó ti ah, tó tún lọ yáwó ra tíkẹ́ẹ̀tì kí lè ń wá lọ Trinidad kí ló wà ń bẹ́ẹ̀ kí ló ah, ọmọ nǹkan ibi táyé wà nù ibi tí àfa àti Trinidad lọ́lọ́nkọ pé ọlọ ibẹ̀ ni ó kù sí tontori ẹ̀ ló ṣe jẹ́ pé tọ́jọ́ ọkú bá ti pé kọ̀sádọ̀gbọ̀n sí ibi tọ́lọ̀ ń bá kọ́kọ́ àkù sí wàhálà ni màá tó gbé wa débẹ̀ èèyàn ni màá tó gbóǹde bẹ̀ torí de eléyìí ètò ọjà ni pé ọlọ́run bá ti fún wa ní chance wàhálà ò fún wa ní chance chance náà là ń lò yìí chance yẹn sì pọ̀ ẹ wá dúró ọjọ́ tí kálukú wa ti lò láyé nìsí tẹ́ bá mu lọ́jọ́ kọ̀ọ̀kan ọjọ́ ọmọ ti pọ̀ láti jọ́ta ti bàlágà ńkọ́ sóní a ah, ọdún náà ti pọ̀ so àwọn chances náà nù bó làá ṣe ń lò bó làá ṣe ń lò ẹja lò dáadáa kábàámọ̀ wa mọ̀ bá pọ̀ wàyí lá kábàámọ̀ tẹ́lẹ̀ náà àmọ́ kọ́ mọ̀ bá pọ̀ ẹ jẹ́ ká lò dáadáa kò necessary nínú ètò tọ́lọ̀ pé kí gbogbo àdáwọ́lé wọ́ yọrí ká tó bọ́lọ̀ ńlá lè jù unnecessary so wípé ẹ ó sì wáá ṣe ń jẹ tán ẹ ó ti wá sí ń dì ẹ kan ẹ ó sì fẹ́ máa jẹ́ ìní kan ayọ̀ ẹ̀ láwo kèké kò tí kọ́ bà ogun. tètè sì ń jẹ́ lọ tí ò lóun ọ̀jẹ́ mọ́ tí kú yọwọ́ rẹ̀ láwo ìwọ̀n ànìkè ìwé lómi ọmọ ẹ̀jẹ̀ o ó máa ń torí pé ṣètọ́ọ̀n ti léré ti léka ó ní gbogbo aláṣọrí ibù kọ́lọ̀ má sàwà ló lórí ibù àyàfẹ́ ń tọ́lọ̀ ń bá yọ kó sì wá lọ́kàn náà ẹni tí ó yọ so àwa ní ṣe kò ń gẹ́ dáadáa yẹn àfi káwọn náà múra dáadáa kọ́lọ̀ wọn bá kọ́kọ́ àmà sí ilé ìjẹ́ súrà tánàbí wa sallallahu alaihi wasallam máa ń kà ní ọjọ́ jùmọ̀ à ó jọ kó gùn ṣùgbọ́n kò ní pẹ́ téèyàn kà tán gbogbo ẹ̀ máa dábàá fi rí ìṣẹ́jú méjì ààbọ̀ sí mẹ́ta àti kàjúmọ́ àtà ẹlẹ́ẹ̀kejì náà ìṣẹ́jú méjì ààbọ̀ sí mẹ́ta àti kàtà so kò yẹ kí pé ọgbà lọ títí tí ìmáàmù bá ti fi kọ́ra rẹ̀ kò ní ṣòro problem tó wà ní pé tí ìmáàmù bá ti fi kọ́ra rẹ̀ tó tún kóran jàmáà bí táwọn ti ń ṣe solatul jumu'a iná àtọ̀ iná náà láàmà kà níjọ́ tó bá fi lè ka alam mọ́ṣáláṣí ó sì fẹ́ dàrú bàbá yìí ti fa sọ̀láàtì igun jù lónìí torí ẹ̀ ẹ̀yin ẹ fi hàn àwọn èèyàn wípé gbẹ́tò ṣe wà ní ẹnìkan kò lè wá bí ọ léèrè wípé abó ah, ni kíní kan tọ́fẹ́ kẹ́kọ̀ọ́ ni wálé ẹ̀kọ́ so ilé ìjẹba àwọn àkọ́kọ́ nù àwọn ìmáàmù wa gbogbo káwọn náà tẹ gbìyànjú láti máa tẹ̀lé súnà anábì sallallahu àbá tún lókè míì lẹ́yìn sámánì àlókè mi lẹ́yìn sánmà ọ̀pọ̀lọpọ̀ wà tó bá ti wá gbọ́ pé ni súnà ọwọ́ ìbínú àwọn tí ń ṣe súnà yóò sì mú sọ pé àní tẹ̀lé la ilaha èèyàn á máa bínú orí kó fi fìlà dìbí gbẹ́nu ara ta oríire rẹ̀ òfin ta ń ibi tó náà wà lọ́n títí àwọn tí ń ṣe súnà lẹ̀ àwọn kan ní òfò ọ̀nà àlùjáná àwọn kan ní òfò ọ̀nà agbọ́ òdodo lẹ́nu wọn ká tẹ̀lé ọwọ́ àti torí ìbínú tiwọn ọwọ́ ní ẹ ẹ lílá fínà lọ́ọ́ máa ké walhamdulillah o sì mọ àwọn súrà tánàbí máa ké yìí náà wọn náà máa gbìyànjú kọ́ máa ṣe dáadáa mbẹ́mbẹ́ nínú ẹgbàá wa mi láti ọ̀dọ̀ an-Nu'man ibn Bashir radiyallahu anhu هنا النبي صلى الله عليه وسلم صلاة العيدين أتي صلاة الجمعة ومن كسبح اسم ربك الأعلى أتي هل أتاك حديث الغاشية وتقول عن زمان سمع قادي صلى قلت عليه وسلم جابر ابن عبد الله رضي الله عنهما النعمان بن بشير àwọn sì sọ pé níta nàbí máa ń kà òun náà ní sẹ́pẹ̀ hisma rọ́b àbí ibn abbas ńlọ gbàtàrà ọkọ wa ẹlẹ́ẹ̀kejì an-Nu'man ibn Bashir kálukú fún wa nírò nípa ntọ́ mà ní kálukú fún wa nírò nípa ohun tó mà so eléyìí ò sì takò eléyìí ìyẹn ni kí máa ka eléyìí lọ́pọ̀lọpọ̀ àfi bígbà tí ètò kàǹkàn mi ìsì máa ka eléyìí náà lọ́pọ̀lọpọ̀ àfi bígbà tí kì í kàǹkàn mi so eléyìí túmọ̀ sí pé táwọn ń kà síra wọn lẹ́ẹ̀kan láàrin sabbih isma rabbikal a'la hal ataka hadithul ghashiya tó bá sùn di jùmọ̀ àmì àgbà mi suratul jùmọ̀ àti suratul munafiqin táwọn kà síra wọn báyìí. so tí ẹni tó wá sí mẹ́sídìí gan tí wọ́n ti gbọ́ tán kà pé à ah, òní jùmọ̀ à salatul eid ni so gbogbo oru eléyìí bá wọn. torí ó ní ẹ dákun ṣé sọ̀látùl júmọ̀ yìí kò ní jẹ́ sọ̀látùl júmọ̀ láàbá ké sẹ́bẹ̀ tẹ́ ẹ̀ máa ké gbogbo ìgbà yìí yóò jẹ́ sọ̀látùl júmọ̀ ṣùgbọ́n àṣírà wa nípa apá fọwọ́ ara wa dá ládàá ká tún tẹ̀lé súnà nípa ntí وجاء حديث زيد ابن أرقم رضي الله عنه شبان سورة تالية قلت سيداك كما كنان ẹni tí o bá máa ké kó ké ní tó bá máa o mo rò pé gẹ́tì ẹni o bá máa tó máa iná iná àti kúlú ni fi fi lè máa nígbà tó àwọn ń fi èyí tó ọmọ náà ni ọmọ ẹsẹ mọ́sẹ̀ garaje o ọmọ àti sàbáhálélàáyì sàbáhálélàáyì sọ́kè sàbáhálélàáyì sọ́rọ̀ bíkàlà àlà ìwọ lọ́jọ́ra wọn ẹ̀sìn mọ̀ pẹ́ lómi alágídí ni tẹ́wọ́n tó ń kọ̀ǹtúrò rẹ̀ ó tún lè ní ọ̀lọ́ yàgbẹ́ ètò ọmọ ní kọ́ ká àmì táwa ń sọ ni pé tó bá yẹ pé kọ́mpítẹ́ǹsì wà ẹni tó tó kájú òṣùwọ̀n ni wọ́n fi sípò kí ni wàhálà kí ni wàhálà eléyìí jẹba àwọn. hadithi ẹlẹ́kẹta hadithu Zayd ibn Arqam radiyallahu anhu qala wala nabi sallallahu alayhi wa sallam wọ́n ṣe salatul Eid thumma rakhkhasa fil jumu'ah lẹ́yìn náà wọ́n ní tọ́ ìdẹ̀kùn bẹ́ẹ̀ o ẹni tó bá fẹ́ kó ṣe jumu'ah ẹni tó bá fẹ́ kó ìyẹn ní kọjọ júmọ́à ọbọ̀ sí ọjọ́ ọdún ànábì wa ṣe sọ̀láàtùl Eid nínú sọ̀láàtùl Eid ni wọ́n sọ fáwọn èèyàn pé ẹni tó bá fẹ́ o kó wá ṣe sọ̀láàtùl júmọ́à ẹni tó bá sì fẹ́ kò burú ó ti wá sọ sàábì tí wọ́n á túmọ̀ rẹ̀ ká má bàa sí gbọ́ ó ní man sha'a an yusalli falyusalli ẹnikẹ́ni tó bá fẹ́ kí júmọ́à kọ́ á kì í. رواه الخمسة إلا الترمذي أحمد أبو داود النسائي ابن ماجة أو نواقبوا ابن خزيمة أني حديث صحيح حديثي أفار تقبو أفار تقبو أنا أقول ما nípa pé ọlọ́run ọba ló máa ń mú kí nǹkan ó ṣe déédéé ara wọn olóyún yí òru olóyún yí ọ̀sán tó bá yí ọjọ́ ọdún tó kóra wọn pẹ̀lú ọjọ́ jùmọ̀ lọ́dún kan báwo láti sè àmọ́ pa ṣe sọ̀láàtul Eid ṣùgbọ́n ǹjẹ́ tá a bá ṣe sọ̀láàtul Eid á tún ṣe sọ̀láàtul jùmọ̀ àbótí tó ká fi tẹ̀lé yìí ǹjẹ́ tá a bá ní a ṣe sọ̀látùl Eid ṣùgbọ́n sọ̀látùl Jum'a kì í sọ̀ràn àyàn ṣé tí sọ̀látùl Jum'a kì í bá sọ̀ràn àyàn ó túmọ̀ sí wípé a ní ṣe Jum'a a sì ní ṣe Zuhur ayọ́kẹ́kẹ́ bá ti ṣe Eid tán o a de sọ̀látùl Asr gbogbo eléyìí làwọn olùmọ̀ sọ̀rọ̀ àbá ṣe júmọ̀ à á ṣe eid á tún ṣe júmọ̀ à á ṣe asù lẹ́yìn náà wà àwọn ètò pọ̀jù nínú àwọn fuqaha ul islam hanafiya malikiya shafi'iya àti hanabila ganu riwaya gbogbo wọn sọ pé ciidu ò pé ká má ṣe júmọ̀ à sọláàtúl ciid kò pé ká má ṣe jùmùà làwọn olùmọ̀ tó pọ̀ jù sọ. a rí ọ̀rọ̀ kan tó sọ yìí pé tá a bá ti ṣe eid a gbọ́dọ̀ ṣe jùmùà tá a bá ti ṣe eid a gbọ́dọ̀ ṣe jùmùà kí láwọn á ṣe a ní ṣe nǹkan ó di sọ̀láàtù làásù ilé jẹ́ ọ̀rọ̀ abdullahi ibn zubair àti Ata Ata nínú àwọn tabi'in abdullahi ibn zubair nínú àwọn sàábé ó ṣe sọláàtù eid fáwọn èèyàn ó síwájú wọn ṣe sọláàtù eid gbàtà kókó sọláàtù jùmọ̀ àtó oníkálukú wọn lọ sí masjid wọn retí ká abdullahi ibn zubair ó jáde wá kò jáde àtọ́ wa nígbà tá a dúró dúró dúró tí ò wá àwa yà ṣe sọláàtù wa lọ́kọ̀ọ̀kan kálukú ṣe sọláàtù bóòrù wa. so àfọwọ́ ni mo sọ fún ibùdó abbas wípé ẹ̀rí nǹkan tí abdullahi ibn zubair ṣe ó ní asọ́ọ́bù sunna nítòsí yẹn sunna àti pé ibùdó abbas náà pẹ̀lú ẹ̀ peter abá ti sọ láti lọ ìdò àní ṣe júmọ́ àsìtún ní ṣe di asù. àṣírí náà àwọn olùmọ̀ wọ́n sọ pé lọ́jọ́ júmọ́ tó bá bọ́ sọ́jọ́ eid àwọn hanabila ní mazhabu wọn àwọn sọ pé tá a bá ti ṣe ẹ̀yìn à ní ṣe jùmọ̀ ní mazhabu wọn eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ wọn ti sìn táwọn faramọ́ rìwáyà tó sọ pé àtúnṣe jùmọ̀ àyùn làwọn faramọ́ irú mazhabu al ni wọ́n ń ní Saudi nìsí tọ́ eléyìí ọjọ́ láṣak eléyìí tó tẹ̀wọ̀n fọkànbalẹ̀ sí wọn náà ní pé júmọ́ àkò dé ẹ̀ẹ́d kò dé júmọ́ àlọ́wọ́ táwa ti ṣe ẹ̀ẹ́d ọlọ́run ràn wá lọ́wọ́ á tún lọ sí júmọ́ à eléyìí jábọ̀ tó ṣe jẹ́ mẹ́rin torí pé nínú àdéhìí yìí rìwáyà kan tún wà lọ́dọ̀ Ibn Khuzaimah anabi sallallahu alaihi wasallam ni ẹni tó bá fẹ́. kó wá ṣe jùmọ̀ ẹni tó bá fẹ́ kọ́ máa wà inna mujmi'un àbí mujmi'un àwọ̀ kì í jùmọ̀ àwọ̀ rò pé wa ẹni tó bá fẹ́ nu wa àwọ̀ ẹ̀yin kọ́ bákan náà ó tún wá nu rìwáyà kan báwọn níta nàbí sọlọ lọ́wọ́ àti sọlọ́wọ́ tó bá wù yín tó bá wù yín wọn láwọn ẹni tó wá láti ibìkan tó ń pè ní àlàyéliyẹ àlàyéliyẹ wọn láyé yẹn jìnnà tí sọlọ lọ́wọ́ ló dojú ọ̀rọ̀ kọ pé ti se wàhálà wà fún sọlá tó lọ́ọ́ yìí tí wọ́n tún padà alẹ́ tí wọ́n bá tá a bá ti ṣe júmọ́ àtàn àwọn tó tá a bá ṣe ìdì tá a tó ṣe júmọ́. àmọ́ ọ̀rọ̀ ẹni tó sọ yìí pé tá a bá ti ṣe ìdì àní ṣe júmọ́ à kọ́dà gan-an àní ṣe gbóhùn fahuwa ad'afu al-aqwal wa ab'aduha an as-sawab olólẹ́jù nínú àwọn ọ̀rọ̀ tó sì jìnnà sáti di òdodo nítorí wọn ní ibùnú Zubair ṣeun olólẹ́jù. àà àṣejúmọ̀ àtúwọ́n ní ṣe sọ̀látù zuhur ìdí inú tó fi jẹ́ pé àfa àga ti ń fún wa nírò ó ní kálukú wa kí sọ̀látù zuhur tiẹ̀ ni nínú mẹ́sìtì nígbà tá a rí kọjáde wa. ó fi hàn yín pé wọn ò gbọ́ rí kẹ́nìkan sọ pé tábà ti ṣe sọ̀látù lẹ́yìn o à ní ṣe júmọ́ zuhur náà sì ti ṣubú wọn ò gbọ́ kẹ́nìkan sọ bẹ́ẹ̀ rí. torí ẹ̀ tírú ẹ bá ṣẹlẹ̀ àmọ́ gbọ́ àwọn béèrè lóríṣiríṣi ní àwọn ti gbọ́ pé àwọn kan sọ àwọn kan sọ sọláàtú jùmọ̀ tẹ́lẹ̀ láyé jọ̀hún báwọn lẹ àwọn tó yẹ kí wọ́n gbẹ́sìn islam yìí dáadáa wọn yẹn níta máa ń sọ ni wípé tí jùmọ̀ àbá ṣe déédéé rí àfi káwọn yẹ rí dì ní àwọn yẹ rí sẹ́mi pé jùmọ̀ àwòṣe yẹ àwọn yẹ rí kí ló dé wọ́n nítorí pé tí wọ́n máa fi lé lọ́ọ́ ṣe kútúbà méjì. lẹ́ẹ̀kan náà lọ́jọ́ kan ọba òkú bí tí wọ́n ti gbọ́ ìsìláàmù yẹn kọ́ra wọ́n ti torí ẹ̀ yọ ìmáàmù lómi rì gbàtí ẹ̀mú káwọn mọ̀nàtìkì máa ń pọ̀ láwùjọ ni so ọjọ́ ọdún bọ́ sọ́jọ́ jùmọ̀ à ẹ̀sìn mọ̀pẹ́ ni tó bá gba láwà ní tiẹ̀ lọ́dọ̀ ọba aago ọba ni wọ́n máa wò aago tí ilé tiẹ̀ ò ní ṣiṣẹ́ mọ́. so ọba wa sọ àwọn kan àwọn lọ bá ọba gbàtí lè má mú sí ọba pétọ̀ ọla lọ́dún ọjọọ o jọjọ ọba ni ah, lọ sí dáadáa àwọn wa wá á sọ fọba ni ìmáàmù sọ pé wọ́n sọdún ọ̀la ni o kí lẹ wá rí ọlọ́nà ṣe lọ́wọ́ pé kìí ṣe lásán torí ń tà kánú kíra ti ń bẹ lákọọ́lẹ̀ oníṣẹ́ tó máa ṣe kútúbà méjì àbí èyí kútúbà méjì kan ọba àlùbẹ̀ ó ọba ọwájà ni ọba bá ránṣẹ́ kíákíá pé tẹ́ ẹ bá fi lé èmi o àbí èmi ò ṣe é dì ẹ bá sì lè fi tọ asùlán tó bá jẹ́ pààwẹ̀ ni ààrẹ wo lọ bá ba yín gbà tẹ́lẹ̀ ní sọ àwọn ọlẹ́lá àbọ̀bà àlù tí yín máa gbá rẹ̀ ó ní <laughs> ni pé kì í gbá fà á torí pé àìdájú méjì èsì ọ̀kan ni pé gbogbo ojoojúmọ́ sá tọ! ẹni tí yín tí pé kí ni. tẹ́lẹ̀ ń jẹba àwọn torí ẹ̀ ti Eid tó bá bọ́ sọ́jọ́ jùmùà kò sí wàhálà. kí ni kẹ́sì kútùbà kútùbà yìí ṣe pè ìsítì pọ̀ fa ìsítì pọ̀ kò sí wàhálà pé kí ìjọba ṣe ń bẹ̀ yẹn torí ẹ̀ lọ́kàn nínú àwọn olùmọ̀wá sì ń pẹ́ lẹ́yìn oníṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Saudi lọ́dún kan pípé ọjọ́ ọdún ọbọ̀sọjọ́ jùmọ̀ àwọn èèyàn wá ti rí nínú tírà mọ́tàbù tàwọn ètò tẹ̀wọ̀n ní wípé tọ́dún má ti bọ́ sí jùmọ̀ àwọ̀ sọ̀láàtù làyíd kẹta àti sinà ti ó wá ní àgbàdásìkò jùmọ̀ àwọn ato èèyàn díẹ̀ lọ lọ sí jùmọ̀ àwọ̀ àwọn èèyàn tó pọ̀ jù wọn lọ wọ́n tún wá ń sàṣe hàn pé ẹni tó lọ sàṣìṣe. tòdébi kẹlómi ó gbé mọ́tò wá sí igi mú masjid yóò máa tẹ fèrè kẹ́lẹ́ bá a mọ̀ kó tiẹ̀ kẹ́yìn náà gbalé lọ́fà sọlá ti tẹ̀ ń ṣe yé sára rẹ̀ tó a kó lùmọ̀ àyàn kọ̀tìrà gbogbo àdìsí tó wá nípa wípé ẹ má ṣe júmọ́ à. nígbà tó ti bọ́ sọ́jọ́ àyè má ṣe júmọ̀ nígbà tó bọ́ sọ́jọ́ júmọ̀ tó bọ́ sọ́jọ́ ọdún àti tó ní ẹsẹ̀ gbogbo ẹ̀ náà gbọ́n wọ́n á tìrìtẹ̀ lẹ́yọkọ̀kan lẹ́yọkọ̀kan so result tó jáde ńbẹ̀ náà ni pé gbogbo ètò sọ pé ẹ má ṣe ẹ má kò lágbára láti ti àwọn ẹ̀rí tó sọ pé a ṣe méjèèjì kò lágbára láti ti dànù ọlọ́wọ́n kó túbọ̀ fún wa ní àgbọ́yé nípa ẹ̀sìn wa. ọ̀ràn wa lọ lórí àti máa fi àwọn nǹkan tá à ń gbọ́ yé sí wa o kó sì láwùjáde fún wa kó má sì ní balẹ̀jọ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa an astaghfiruka wa atubu. طبعا بيركز aleykum salaam. kí ló ṣe tí ó fi bọ́ aláìní tẹ́lẹ̀ náà kò lè gbà wẹ̀. aláàárẹ̀ wọn ni kọ́ bọ́ aláìní kọ́ mọ́ gbà wẹ̀ ń bọ̀ bá yọ san padà kí ló wá ṣẹlẹ̀. àkọ́kọ́ ni pé kò ní bọ́ aláìní àárẹ̀ ò pípọ̀ bọ́ aláìní àfi tí wọ́n á pa àárẹ̀ tó ń ṣe kò lóògùn bí arúgbó fẹ́ pé ogbó ni ò jẹ́ kí ó lè gbà àwẹ̀ eléyẹn ọmọ bọ́ aláìní dípò àwẹ̀ ṣùgbọ́n àwọn tó ń sáré tó yẹ pé padà tún rárá o ni múnáfíkì ò ẹni tó ṣe é pé tó bá wọnú ná yóò tún padà jáde ń bẹ àdìsí anábì tó tí nítorí kéré bí ọmọ náà nínú ìmánì bá ń bẹ pẹ̀lú rẹ̀ kò ní ṣègbè sínú ná bíi kọ aslan amanu amanu kùfàrù ni wọn kùfùrù wọn tún wá gbóná ju tàwọn kùfàrù lásán náà aleykum salaam. kò sí tó ṣe ńgbà tí èsì gbẹ èsì gbẹ lèèyàn fi rẹ rà á mọ bí tẹ ti rí <laughs> lójúmọ́ máa béèrè rẹ á ò tí ì mọ bí tẹ ti rí báyà padà rí jọkàn àmọ́ àwọn ọmọ tí kí ló sọ dẹ̀gbìn kì í sẹ̀gbìn. náà tẹ́ ẹ bá mọ̀ ẹ sọ fún wa gbọ́dọ̀ tí rí. wọ́n bọ̀ béèrè alákọ̀ọ́tọ́ ọkọ̀ béèrè rẹ̀ nípa tẹ́lá rẹ̀ àwọn kan náà ń béèrè pé nìkan ó sáré ọdún méjì nífi ń sáré tí ó gba àwẹ̀ Ramadan ọlọ́run tó wá pè sọ́dọ̀ so àwọn fámìlì rẹ̀ nísìnyí wọ́n á ń pé bó làwọn ó sì àwọn ọdún méjì tí ó táwọn lè pín mọ́wọ́ káwọn bá gbà yàtọ̀ sílẹ̀ yẹn àwẹ̀ ọdún tó kọjá lọ ó ti kún tó ọdún tó kọjá yìí ṣé kàfárò tún borí àwọn bí káwọn tún bọ́ aláìní pẹ̀lú àwẹ̀ ojoojúmọ́ fọdún èyí tó ti lọ so àwọn kọ́ ni pé ìgbà tó náà wọn bá sọ wípé aláàárẹ̀ tí ó lè gba àwẹ̀ kó fi àwẹ̀ sílẹ̀ fàáìdẹ̀tùn min ayyamin ukhar ṣe sùúrù káyé tó o bá jẹ ọ máa san nígbà míì lẹ́yìn ìgbà tó o bá gbádùn. àwọn olùmọ́ni àyà yìí tọ́ka sí pé tọ́lọ́wọ́n bá bá kọ́ pé ká láàárẹ̀ èèyàn padà gbádùn yọ san àwẹ̀ yẹn padà. àmọ́ tọ́lọ́wọ́n bá bá kọ́ kọ́ gbádùn pé kórè àárẹ̀ náà ló kú sí àárẹ̀ náà ló ṣe sábàbí ikú rẹ̀ ọlọ́run ti ṣe àmójúkúrò fún lórí àwẹ̀ àbí òye wa torí pé kò wá chance dípò páwa pé lẹ́yìn chance tọ́lọ́run tún fún kò tún san ẹja wa bá a san kò ṣẹlẹ̀ tó eléyìí jẹ́ bó ṣe jẹ́ so àwa ni kagidi hari, kápẹ́ hàn àwa sáfẹ́ bá gbá ní kọ́kàn ó lè balẹ̀ èyí tẹ́ lè tẹ́ ẹ̀ bá a ṣe ọ̀pọ̀ ẹ̀fìyàn lẹ̀ àbí òye kò sí àjìrì ẹ lọ́ba ṣe. kò sí òmùra rí ẹtún sí òmùra kù ẹgbẹ́ kànga kalẹ̀ ló kọ́ rẹ̀ ẹ̀kọ́ mọ́sálásí ló kọ́ rẹ̀ ìyẹn jẹ́ bó ṣe náà kò sí yàtọ̀ ìyàtọ̀ pé ìnà àti kò sí ìnà lọ́wọ́ <laughs> ànábì máa ń so láì kò wípé láì jẹ́ pé àìwé inna la gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àbí alhamdulilah ọ̀sà fẹ̀yìn fọlọ̀ níbẹ̀rẹ̀ nítorí pé alfadul khutba kò sí nínú tọ́lọ́mọ bá ní ká máa fi sin òun bó ti ṣe wá torí pé a ti sọ pé àwọn alfadul oríṣi ọ̀nà mẹ́ta ni wọ́n pín sí àwọn gbólóhùn wà tó yẹ kó wà nù lọ́gbọ́dọ̀ wù àwọn gbólóhùn sì wà nù ṣẹ̀rí àti ẹ̀kọ́ kò sẹ́ni tó bẹ̀ ọ́ pé kò wí bí wọ́n ṣe wí ọ́n bóòlù ànábì ṣe rajà bóòlù ànábì ṣe tajà àbí òye wa ẹ bóòlù ànábì ṣe kíyàn ike ẹkú ìjókòó bóòlù ànábì ṣe kíyàn pé kíni mo rò pé yé ètò common life lélẹ̀ àwọn kankan wá wà tó yẹ pé àárín ló ń wà ká ṣe bó ṣe wá ló dáa jù inú rẹ̀ ní gbólóhùn gbànàbí ṣe máa bẹ̀rẹ̀ kútúbà ká ṣe bó ṣe wá ló dáa jù àmọ́ tó ṣe ọ̀sẹ̀ lọ irú rẹ̀ náà ni gbólóhùn ẹ̀fẹ́ fẹ́ yà ó bóòlù ànábì ṣe bóòlù wọn ṣe máa sọnù ṣẹ̀ríà kẹsọ́lédè lárúbáwá lọ́dájú so àti irú àwọn nǹkan báwọn tó ń torí ẹ̀ kò sí nínú máàtò ọ̀bìdàbí lọ́fẹ̀ẹ́ kò sí nínú nǹkan tí wọ́n ní dandan gbọ̀n bó ṣe wá náà la gbọ́dọ̀ fi sin lọ. eléyìí náà ń bẹ inú nǹkan tó yẹ ká kọ̀wé ń parí ká mọ àwọn gbólóhùn tó ṣe pé bó ṣe wá la gbọ́dọ̀ mú wa àwọn gbólóhùn tí wọn ọ̀bẹ wa pé ká mú wa bó ṣe wá èyí tó sì jẹ́ pé ká mú wá bó ṣe wá lọ dáa jù naam naam kọ́sá ti kà á níjọ́ júmọ̀ ọjọ́ júmọ̀ á láti ìgbà táwọn ìfájàre ti yọ títí tó rùn ó fi di pé ọwọ̀ yàtọ̀ sí òru sátidé naam. Alaikum aburú wa mbẹ aburú wa mbẹ orí rẹ wo sẹ́wọ̀n kéèké sórí tó wà ẹni yorùbá gbà lérò àbí bẹ́ẹ̀ hmm? so gbogbo orú àwọn ẹlẹ́yìn a'udhu billahi ọ̀rọ̀ àwọn kufar ọ̀rọ̀ àwọn kèfèrí náà maaleykum sọ tọba fẹ́ lówó wọ́n ní kò béèrè lọ́wọ́ orí orí irú èwo náà. ṣé wọ́n jù mí ní bàbá gbọ́ nígbà tí wọ́n gbìyànjú àgbẹ̀ mi. ọ̀wọ́ bí gbogbo wa bá sọ pé òbúrú bẹ́ẹ̀ nìkan bá wí pé òbúrú ẹni tí ò wí kọ̀ sẹ́lọ̀ sọ́tàn torí pé fardun ala sabil kìfàyà ọ̀ràn ẹni tó kíkọ́ àwọn kan bá ti ṣe kò sẹ́sẹ̀ lórí àwọn yòókù àmọ́ kí mi ọbẹ̀ ẹnu ẹni tó ṣe fún ọ̀dà nítorí pé inú wa mùsùlùmí lórí mùsùlùmí nù nítorí bá sín tó dúpẹ́ fọlọ́n kásàdúrà fún un. asiri nínú tan Abu Dawud rahimahullah nínú tan ayé rẹ wọ́n lọ wọkọ̀ omi ìgbà tí wọ́n á omi ọkọ̀ omi yẹn tí wọ́n so wọ́n á gbọ́ sí létí bèbè odò Abu tí fún ọlọ́kọ̀ ní eh, dirham mẹ́wàá wípé wọ́n dùn padà sí etí bèbè odò kó lè bá a lọ sọ <laughs> so wọn á wọn lọ wọn jìnnà wọn lọ ní òkun so ilẹ̀ ṣú wọn gbọ́ tí olùpèpè kan pèpè pé Abu ti ra àforíjìn pẹ̀lú dirham mẹ́wàá so gbogbo àwọn nǹkan náà ni Nawawi fi sọ ó ní tẹ́ni tó sì gan tí ò bá ṣe alhamdulillah àwọn ò tún kọ pé sọ alhamdulillah ká lè ṣàdúrà fún un. ṣe ilé ìjẹ́bù ṣe jẹ́. ṣùgbọ́n ọba ni lọ́kàn jẹ́ igbe ọ̀pọ̀lọpọ̀ ẹni tó tó ṣe alhamdulillah táwọn bá sọ fún pé wọn yìí máa ń ma <laughs> alhamdulillah eléyìí burú gbogbo pẹ̀sìn alhamdulillah yarhamukallah yahdikumullahu wa yuslihu balakum yahdikumullahu wa yuslihu balakum èyí ti kété yẹn sìn lágbèrè ó sì alhamdulillah barika barika ó bímọ ni wọn àti èsì kó bímọ náà àríkùn sọ rárá ọlọ́run yìí sórí kẹ́lẹ́ mọ́tò kófò àti ní sọ pé hali zọ́hìrù murad àwọn gbólóhùn kan ànú sẹ̀rí àtọ́kẹ́ tó sọ ó lè túmọ̀ ó sún lè túmọ̀ gbọ̀tọ̀ orí òfìgbà kan túmọ̀ sọ́lọ̀ rí láyé yìí kódà lọ́dọ̀ yorùbá orí òtúmọ̀ sọ́lọ̀ rí kalimatu kufr qawlan èméjì ọba tẹ́lẹ̀ nǹkan gbà tó o bá mọ nǹkan kan èèyàn ọmọ nǹkan kan èèyàn wá pé mọ́tà malik lèmi tẹ̀lé kọjáwé sóbì because ṣé bó o ti mọ nìyẹn mo rò pé yé wa akpọ̀rí ni wọ́n mọ̀ sá ẹ̀zíyà lọ́kọ́ sá rìsálà lọ́gbẹ́yìn fún ọ sá <laughs> ǹjẹ́ mọ́nu eléyìí ojú déédéé sáìzì rẹ nù kò sì sí tó burú ńgbà tó ò ní mà kọjá bẹ́ẹ̀ because gbàtà bá sọ pé mọ́tò fi lóyún náà sí náà kí ló àwọn fi sí náà àbí òye wa àwọn ètò ọmọ ọmọ mu lọ títí tó fi gbọ́ pé nǹkan kan ló ń ọmọ ń wo àyọkúrò ọwọ́ àyọkú o pé tábà la fẹ́ tírèèni àwọn èèyàn lórí kí wọ́n pa gbogbo àwọn tíra yẹn tì gbogbo èèyàn sì máa wá jókòó kẹ́kọ̀ọ́ ojoojúmọ́ tí ó fi jẹ́ pé ó nímọ̀ nípa gbogbo èwo ni èwo ni ọ̀dà tó nínú táwọn olùmọ̀ yẹn sọ tí ó fi jẹ́ pé ní ìsìn báyìí ó dúró déédéé àwọn nǹkan tí ò ṣe déédéé òun ti pàtì. but mélòó lọ gbọ́ mélòó lọ jókòó gbọ́ ìgbà tó bá wá sọ pé òun ṣe máàlìkì kí wọ́n á ní ọ́ kí ni ọ́ lẹ́sẹ̀ yìí wọ́n mọ́ lẹ́sẹ̀ yìí lẹ́sẹ̀ yìí ọ̀jẹ̀ nǹkan kan ọ̀jẹ̀ òsì jẹ́ nǹkan kan ọ̀jẹ̀ nǹkan kan náà ni oní òsè máàlìkì tí wọ́n á nìwọ̀ empty tó ń torí ẹ̀ ló ṣe jẹ́ pé eléyẹn eh, níta finalize ń pa ni pé oníkálukú wa tíra tó wà tó common jù láwùjọ wa nílẹ̀ táwọn màlìkì àbí bẹ́ẹ̀ kọ́ ni kò burúkọ kẹ́kọ̀ọ́ nínú wa kò burúkọ gbàgbọ́ yẹ̀sìn nínú wa títí tí ó fi tún wá àwọn àdánilẹ́kọ̀ọ́ tó mọ̀ ṣẹlẹ̀ o pé o ti gbọ́ rí pé bẹ́ẹ̀ náà máa ṣe o òun ẹ̀rí tó mu wá kò múnádóko tó nǹkan báyìí eléyìí lọ́ọ́ pé insha allah insha allah lórí kitab wa sunnah ọjọ́ bó ṣe jẹ́ torí gbogbo ẹ tì wọ́n padà di pé wọn a ti sọ pé kọ̀tọ̀ tora jẹ́ gbólóhùn ẹ̀bọ ni ni ẹni ajé ọ̀wà kí ni nǹkan náà ti ọ̀wà ẹni yóò bugbájẹ tí wọ́n máa wòran ẹtún ní ajé òdì ẹtún kú ọrọ̀ ajé àbí ẹ̀gbọ́n bẹ́ẹ̀ tó ẹbọ kan ni òòṣà kan ni lọ́dọ̀ Yorùbá wọ́n ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọn lówó ni wọn ń pè bẹ́ẹ̀ láàyò kówó ẹyọ pé ni wọn ń pè ní ajé so ṣùgbọ́n ẹkú ọrọ̀ ajé ajé ọwà ajé òdì ajé ní gbogbo orú àwọn kí ni a fi ṣe à ń tẹ mùsùlùm nínú àwọn èdè wa àwọn gbólóhùn yọkú

nínú ọ̀rọ̀ ní pé obìnrin tó gba àwọn yánúkà ní ìpínlẹ̀ ọ̀dọ́ tó ẹni wá bàtí ọ̀la máa tó gbẹ̀dẹ̀ ni wọ́n ṣàlàyé wọ́n ṣàlàyé ìjàmbá yẹn pé ó ní àwọn ọdún gbèjì rẹ̀ ní bí ní nǹkan bí ọdún tó lè dé àwọn ọ̀pá ló wá ní ìjàmbá yẹn máa ń rẹ̀ máa fi yàtọ̀ fáwọn. onídìí ẹ̀rí onídìí ẹ̀rí kan. àwọn ẹgbẹ́ sàrọ̀ ní gbogbo fún fún alẹ́

ọkọ ni pé ọ̀gbọ́dọ̀ tẹ́tí gbọ́ ambosibosi kó máa ṣe kọ́mẹ́ǹtì lórí ẹ̀ nítorí pé ta ma máa ń tọ́pamọ́ àfọlọ́ ìyá ní ń di òun ló fi ń ka masjid tí ń sàyìn lọ́kọ̀ọ̀kan purọ́ fún yín torí pé tó náà bá rí ṣe ni tó bá lọ kò ní àti fáìn bàrà ni torí pé ẹni tó ti sọ orú ẹ̀ fún tí fún wọ́n ti ń tú àwọn èèyàn jẹ bẹ́ẹ̀ kò sẹ́ni ipò ń gba tiẹ̀ ìgbọ́n tó bá lò wọ́n gba tiẹ̀ òkùtọ́ ọba àwọn èèyàn mọ̀ pé tọ̀ ni wọ́n ti wín ní gba ọgbà àwọn tó tún so àwọn èèyàn mọ̀ pé ti ń ṣe náà tún dáa náà ni torí di eléyìí irú eléyìí fún bá pé bẹ́ẹ̀ sì máa ṣe ni kò tí lè torí kẹ́ni ń sọ pé òun ríran kan àbí kan òun kankan ọwọ́ káàfin kí ló rí kó tó sọ tó ti pààkì ẹnu rẹ̀ dasán ó rí i pé òun náà ní sọ kò ní parí júmùlà yẹn ilé ìjẹ̀bù ti ṣe jẹ́ àmọ́ àwọn náà kò sínú ẹ̀kọ́ kó máa sọ pé ò ní ṣe aburú òsì ní ṣẹlẹ̀ sí wọ ò ní ṣe ọmọ àánú ló gbé bàbá a àṣeyàn abu ní báyìí ẹ̀yin ní ṣètọ́ ni lò láàrin yìí lọ́ọ́ ìlọ ìlú kọ́kọ́ ara rẹ̀ ó tutù kò nídìí kí wọn náà ṣẹ̀ṣẹ̀ mọ́ wá kọ́ mọ́ wá pé ẹni tó ní kíláàsì láàṣì hàn tọ́ba lóògùn kan tí ọlọ́ ṣe sí ọ̀ńkọ́ jẹ́ bó ṣe jẹ́ aleykum salaam. kò sí wàhálà ẹ dúró mọ̀ ń bọ̀ ẹ dúró mọ̀ ń bọ̀ ẹnì kan sì gbọ́dọ̀ sọ̀rọ̀ ọjọ́ bó ṣe jẹ́. tó bá sì wù ó lè fẹ́ lómi kó máa bá a lọ àbí òye wa ó lè ní ọmọ bá lọ tó bá sì wù yọ sọ pé tó bá ti parí kútúbà òun lòún ṣe sọláàtì kò sí wàhálà náà. bẹ́ẹ̀ ká lọ wá nínú àjùlọ lọ. wọ́n máa bẹ lábẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni kò túmọ̀ sí kọ́ ọ máa sọ mọ́sálásí di ilé kọ́ ọ máa jókòó kábẹ̀ yẹn táwọn kò sọ láti bá ti tú ọkàn rẹ ọ̀sán wà masjid náà nísìn bá pé sọ̀látùl maghrib aago mẹ́fà kùsẹ̀ aago méje kùsẹ̀ ju méje ńgbà tó ti di quarter to seven yẹn ọkàn rẹ ti wà masjid ń tọ́ da kọ́ ọ lọ masjid kò ti sàlù àlá láti lè kọ́ ọmọ lọ mẹ́sìtì kò ti tahiyatul mẹ́sìtì kò jókòó kanu mẹ́sìtì títí wọ́n pè ń bọ́ ń bẹ̀ wọ́n sì kọ́ ọmọ bọ́ ń bẹ̀ ń tọ́ dànù. wọ́n tó bá ti sálámà tó bá fẹ́ yẹn náfìlà kọ́ yẹn náfìlà máa lọ lé ṣẹlẹ̀ yìí. kò túmọ̀ sí pé yẹn sọ di lé yẹn wàá jókòó kábẹ̀. subhanakallahumma bihamdik ashhadu ilaha illa ant astaghfiruka wa atubu